báàbù sọ̀lá fìlìbíyà orí ọ̀rọ̀ kíkí ìrun nínú ṣọ́ọ̀ṣì àti sínágọ́gù kíkí ìrun nínú ṣọ́ọ̀ṣì àti وقال عمر رضي الله عنه inna la nadikulu kanaisakum min ajili tamathil allati fiha suwar umar radiyallahu anhu ó sọ pé inna la nadukulu kana isakum dájúdájú àwa àwa ò ní wọnú ṣọ́ọ̀ṣì yín o kẹ̀nísà ni wọ́n tún ń pè ní ṣọ́ọ̀ṣì dájúdájú àwa a ní wọ inú ṣọ́ọ̀ṣì yín mìnìájìlì tamasil nítorí àwọn ère ni àwọn ère inu ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì lẹ́sì rí èrè Jésù Kristi Olúwa wọn ẹ tún wá rí ìyá tó fún èrè ìyá tó fún Jésù Kristi Olúwa wọn ní ọyàn mu Olúwa tó mu ọyàn tó mu tó yó tó ṣẹ́gun látàrí tó fọ́ wọ́n ya àwòrán ìyá Jésù àwòrán ìyá Jésù rọ wọ́n yà wọ́n ya àwòrán Jésù irọ́ àwòrán Jésù irọ́ Jésù irọ́ ni o wọ́n tún ya àwòrán áńgẹ́lì áńgẹ́lì ẹ̀mí mímọ́ irọ́ wọ́n tún yà wọn ò fojú rí gbogbo tí wọ́n yà wọn o èṣù ló kó bá wọn o wàláhì èṣù ló kó bá wọn wàláhì tàláì èṣù ló kó bá wọn lójú ayé jésù Ìsá ọmọ Máríàmù làwa ń sọ o tọ́ba gasi kẹ́yìn tẹ́ ń pè ní jésù nu o torí jésù pọ̀ o ọ̀tọ̀ ni jésù òyìnbó ọ̀tọ̀ ni jésù agége àkàntì mọ̀bọ́yá jésù náà ń bẹ́ ń bá dẹ̀ ni. àmọ́ jésù pọ̀ lẹ́kọ̀ọ́. náà ní àsìkò Ìsá ọmọ Mariam lódodo ni pé ọjọ́ ti pẹ́ tí àwọn gbèrègbèrè ti wà pa láti ayé Núhù làwọn gbẹ́gilére ti wà bẹ́ẹ̀ náà sì ni àwọn tí máa ń fi ọwọ́ ya àwòrán ni wọ́n ti wà ṣùgbọ́n kò sákọọ́lẹ̀ pé wọ́n gbẹ́ ère Ìsá ọmọ Mariam Ìsá ọmọ Mariam àti ìyá rẹ̀ kò sì sákọọ́lẹ̀ pé wọ́n ya àwòrán ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n létà làwọn kan lọ mú àwòrán ẹni tó tí wọ́n lérò pé jọ Ìsá ọmọ Mariam àti ìyá rẹ̀ tí wọ́n sì ya àwòrán yẹn. Umaru wa ń sọ nísìnyí pé àwọn ò ní wọnú ṣọ́ọ̀ṣì yín mí ní ájílì tamafil nítorí àwọn ère alati fiha suwar àwọn ère tó wà ń bẹ àti nítorí àwọn àwòrán inú wọn àní wọbẹ yálà ó jẹ́ tamasil ère tó bá ti jẹ́ ère sàmì kó ti jẹ́ concrete object ó ti di nǹkan tá a lè gbámú báyìí ère nu bákan náà suwar. àwòrán picture òun ni ètà àlégbámú tí wọ́n yà sí ara nǹkan. Umaru wa ní àwọn ò ní wọnú ṣọ́ọ̀ṣì yín nítorí pé ṣọ́ọ̀ṣì yín ti kú fọ́fọ́ fún èrè àti àwòrán. Wàkánà ibùnú Abbas rọ́díyà Allahu anihuma. yusọ́lì fìlìbíyà ìlàbíyàtàn fíyà tamasil. ọmọ Abbas ọmọ Abbas kí Allah yọ́nú sí àwọn méjèèjì yusọ́lì fìlìbíyà wọ́n máa ń kírun nínú ṣọ́ọ̀ṣì wọ́n máa ń kírun nínú sínágọ́gì nínú sínágọ́gù ńlá bí àtàǹfíà tamasil àfi sínágọ́gù tàbí ṣọ́ọ̀ṣì tí èrè bá wà nínú rẹ̀ ìdí ni pé ní àsìkò tiwọn lásìkò tiwọn àwọn kìrìsìtẹ́nì gradually ni wọ́n ń yàwọ́ gradually gradually ni wọ́n ń ni wọ́n di ògbólógbò nínú kúfúrù and in fact títí dàsìkò yìí náà àwọn ṣọ́ọ̀ṣì tí èkúté rí nǹkan jẹ ń bẹ̀ wọ́n ti mọ bí ṣe máa rí tẹ́ẹ̀fì sọ wípé ẹ́ ọ̀tálíkà bíi èkúté inú ṣọ́ọ̀ṣì ìdí ni pé ṣọ́ọ̀ṣì tí ó bá sí nǹkan ń bẹ̀ wọ́n kàn tó bench wọ́n kàn tó àpótí ìjókòó àti kíní tẹ́ńpìlì àlùfáà àjọ ó parí ó parí yóò kàn dàbí ibi tí wọ́n ti ń kọ́ ọmọ lẹ́sìn ni yóò dàbí ibi tí wọ́n ti máa ń ṣèpàdé landlord meeting. So ti yé now tí ìrun bá wá ká àwọn sọ̀hábà pàápàá jùlọ abdullahi bonu abbas tó bá ń ṣèrìn àjò ó lọ ni eléyìí máa ń ṣẹlẹ̀ sí i tó bá ń ṣèrìn àjò ó lọ tó bá wá rí àwọn ṣọ́ọ̀ṣì kéékèèké tí wọ́n kàkọ́ sí ẹ̀bá ọ̀nà tásìkò òrun tó yọ̀ wá wọnú ẹ̀ tí ọba ti rí àwòrán nǹkan ẹlẹ́mìí níbẹ̀ yóò kírun mẹ́ bí ọmọ bá tiẹ̀ lọ ohun tí wọ́n ń sọ nù yóò kírun nínú ẹ̀ tí ọba ti rí àwòrán nǹkan ẹlẹ́mìí níbẹ̀ á kírun tiẹ̀ ń bẹ̀ orírìn àjò ló wà anywhere ló ti lè kí irun ok so nínú ẹ̀dẹ̀ tí Islam ṣe ni pé tá a bá wà lórí ìrìn àjò tá a fẹ́ kírun ibi tí ọkọ̀ wa wà àwa rí ṣọ́ọ̀ṣì kan wọ́n kàn tó àga síbẹ̀ bóyá ṣọ́ọ̀ṣì ẹlẹ́ẹ̀kan lọ́sẹ̀ ni tọ́ka sí pé àwọn ṣọ́ọ̀ṣì ẹ̀bá ọ̀nà àwọn ṣọ́ọ̀ṣì ẹ̀bá ọ̀nà ṣé wọ́n sì sílẹ̀ gbayawu fún anybody àsìkò òun sì tó ó lè wọ ọbẹ̀ kó kírun however however aláti wà very very careful lórí asaru nítorí pé environment ti wa environment tí wọ́n ti fẹ́ rope wa ni lọ́gán tí wọ́n bá ti rí mùsùlùmí kan tó lọ́n fẹ́ lo asaru ọmọ àbáàsì tọwọ́ mọ́sálásí tó ń kírun tọwọ́ ṣọ́ọ̀ṣì tó ń kírun tí àlùfáà àjọrin lọ́ọ̀kan ọlọ́pàá ní ọ̀kan ránṣẹ́ ké sí pé ẹ wá gba àwọn o wọ́n ti fẹ́ gba ṣọ́ọ̀ṣì máwọn lọ́wọ́ o tàbí àwọn boko haram ti dé sínú ṣọ́ọ̀ṣì àwọn o so ká wà kíákù so ọ̀rọ̀ yìí kò ṣeé lò fún wa nínú àwùjọ tiwa kò ṣeé lò fún wa àmọ́ ohun tó ṣẹlẹ̀ tó ti lọ là ń kà bọ́ta fún ọ yìí tí ọba wa wà practicable lásìkò tiwa kò sí wàhálà ń bẹ o wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló fẹ́ tì ọ lọ ọbẹ̀ nígbà ọ̀gá sí pé anabi sallallahu alaihi wasallam ó ní àlọ́ọ̀ ó ṣe nǹkan márùn fún òun àti ìjọ òun tí ó sì ṣerú ẹ̀ fáwọn tó ṣíwájú ọ̀kan bẹ̀ ni pé yóò ń láti lé àrídù kulluha masjidan wa tahura ilẹ̀ lásán tí wọn ò kọ́ nǹkan kan lé lórí ọlọ́run ọba mi ṣe fún mi ní àyè ìkírun àti àyè ìmọ́ra lọ́ba parí. àmọ́ kọ́ lè mọ̀ pé àwọn àfáà wọn ò ṣe nǹkan kan kù ní ọ̀rọ̀ tó yẹ kí wọ́n kọ́ lẹ̀ láti bá a bí bẹ́ẹ̀ kọ́ irú eléyìí kò yẹ wọ́n kọ́ mọ́ kò yẹ wọ́n kọ́ so ti yé so tẹ́ bá fi lè kọ́rú eléyìí ọ̀rọ̀ tá a fẹ́ ní ìdìrè ọ̀rọ̀ tá a fẹ́ nídìí ní táǹkà lọ́wọ́ ìyún ọ̀rọ̀ kíkí nínú ṣọ́ọ̀ṣì a fẹ́ nídìí ẹ ṣùgbọ́n nígbò tí já sí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọn ò ní ṣaláìmọ́kọ́ sílẹ̀ wọn ò ní ṣaláìmọ́kọ́ sílẹ̀ ìdí nìyẹn tá a fi sọ fún àwọn tí ń ṣe mòlídì pé mòlídì ìbàjẹ́ ọ̀nà ọ̀la mòlídì ànẹ́bì ìbàjẹ́ oríire. mòlídìí ànábì ọ̀bá jẹ́ ìtẹ̀lé tọlọ́hun àti ìtẹ̀lé ti òjíṣẹ́ rẹ̀ a ìbá rí i lákọọ́lẹ̀ a ìbá a ìbá rí a ìbá ní àkọọ́lẹ̀ a wá rí ibì kankan kí n túmọ̀ sí pé ó kú ranù torí ọdún mòlídìí yìí ti bẹ̀rẹ̀ báyìí. wọ́n á sì máa sọ̀rọ̀ kan wá ní ẹ̀yin alùsùnà nàìjíríà tójú yín ò ríta wọ́n á lọ gbé àwòrán kan wá láti saudi àti dubai àti kuwait wọ́n wà ní àwọn lábáwá gan ni wọ́n ń ṣe mùlídì ànábì yìí o tẹ̀yin alùsùnà nàìjíríà tójú yín ò ríta tẹ wá ń sọ pé mùlídì táwọn oníṣubí ń ṣe ò dáa. kódà bí last year wọ́n ní bí ọ̀sẹ̀ kan ní Saudi declare gẹ́gẹ́ bí ọjọ́ mòlídì wọ́n ní Cairo òun náà declare bí ọ̀sẹ̀ méjì wọ́n wá ta lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ wọ́n wá ń pa màálù wọ́n ń parakùn mí. sọ́ọ̀rì o tí ì gẹ́ẹ̀tì ọ̀nà mọ̀ ì gẹ́ẹ̀tì ọ̀nà mọ̀. tètè ìbága sí pé káńsà wà nù ọpọlọ rẹ ò ní máa pè wá lọ síbi pé ohun tí Saudi bá ti ṣe àwa náà gbọ́dọ̀ ṣe kò sákọọ́lẹ̀ tó sọ fún wa pé ká tẹ̀lé Saudi ohun tákọọ́lẹ̀ sọ ni pé ẹ tẹ̀lé Quran ẹ tẹ̀lé hadith ẹni tí ń darí Saudi kọ́lọ̀ ń bá ní tọ́sọ́nà sí kì í ṣànàbí ọlọ́run kódà kìí ṣàfà kò parí bí kìí ṣànàbí ọlọ́run torí pé ilẹ̀kùn jíjẹ́ ànàbí ọlọ́run ó ti ti bá a ilẹ̀kùn ètò wá sílẹ̀ òun ilẹ̀kùn kíyàn jẹ́ onímímẹ́sìn kìí tún wá ṣe onímímẹ́sìn kìí ṣe onímímẹ́sìn tẹ́ni tí kìí ṣe onímímẹ́sìn tó bá wá gbẹ́sẹ̀ sọ́tún tó gbẹ́sẹ̀ sósì ọmọ tẹ̀lé bẹ́ẹ̀ náà ni rárá o àwo òwò Saudi kọ́ sí inú ẹ̀sìn tiwa o tí Saudi bá ṣe ń tọ́ bá dáa á sọ pé wọ́n kú sẹ́ẹ̀rẹ́ tí wọ́n bá ti ṣe ń tí ó kù díẹ̀ káàtó àwo onítẹ̀lé wọn ànítẹ̀lé wọn àwo ò tiẹ̀ anybody ọlọ́run àtòkìṣẹ́ rẹ̀ òun bá ní ọ̀rọ̀ pọ̀ ìgbàgbọ́ tiwa ń tó sọ fún wa ni pé ká tẹ̀lé ọlọ́run ká tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ tá a bá kàn sọ pé a sì nǹkan kan ju àbá wa àpọ́nlé ni mọ́lá o àpọ́nlé onímọ́là awúsá làwúsá ń jẹ́ bí akẹ́kọ̀ọ́ kan bá sọ pé à kíní tí mò ń ṣe yìí o àfáà mi ni mẹ́jọ tí nǹkan yẹn sì wà nù súnà ó ń pọ́n àfa ẹ̀ lé ni ànábì lè jọ lọ́dún yé ọkàn ń pọ́n àfa rẹ̀ lé ni níbo làfa ẹ̀ ti rí nígbà tí nǹkan yẹn dáa níbo ló ti rí tí ó bá jẹ́ pé inú súnà ànábì kẹ́nìkan dárúgbọ̀n sí ní ìsìn ọ̀dárúgbọ̀n sí wọn wá ní à ọ̀dárúgbọ̀n sínú ní àtẹ̀bẹ̀ nǹkan àfa mi náà dárúgbọ̀n sí wọ́n fi pọ́n àfa ẹ̀ lé ni kì í ṣe àfẹ́ ẹ̀ ló tẹ̀lé inú súnà ànábì ni kíyàn dárúgbọ̀n sí ló wà ẹ jẹ́ ká wá bọ́ sí orí hadisi four three four báyìí is four three four. عن عائشة رضي الله عنها أن أم سلمة رضي الله عنها ذكرت لرسول الله صلى الله عليه وسلم كنيسة رأتها بأرض الحبشة يقال لها ماريا فذكرت له ما رأت فيها من الصور فذكرت له ما رأت فيها من الصور فقال رسول الله صلى الله عليه وسلم أولئك قوم إذا مات فيهم alẹ́ abdu sọ́ọ̀lì awi rọ́júlù sọ́ọ̀lì banaw ala qabrihi masjidan wasawwaru fihi tilika suwar ulaika shiraru likhaliqi inda Allah. ọjọ́ bí ẹni pé irú àdéhìsì àti kà á kọjá. hadith four three four nínú sahihuli àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní aisha láti ọ̀dọ̀ aisha kí aláwọ̀ yọ́nú sí i dájúdájú salama ìyá salama rọ́díyà allahu kí aláwọ̀ sí zakarati ó sọ lirasulilayi sallallahu alayhi wa sallam fún òjíṣẹ́ àlọ́ọ̀ kẹ́ni ìsàtàn nípa ṣọ́ọ̀ṣì kan rọ̀hátì ha torí gbìyàdìdì ilẹ̀ habasha ní ilẹ̀ habasha nílẹ̀ ethiopia ìyá sálámà ó sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì kan torí nílẹ̀ habasha fún ànábì yùkọ́ọ́lù laha wọ́n máa ń pe ṣọ́ọ̀ṣì náà ní maria church maria church ṣọ́ọ̀ṣì maria fàdákàrà tí làwọn máa rọ àsìfì ha ó tún wá sọ fún ànábì àwọn nǹkan tó tún rí nínú ṣọ́ọ̀ṣì náà mẹ́nà sòwà nínú àwọn àwòrán àwòrán àwòrán ah àwọn kìrìsìtẹ́nì wọ́n ti ya nǹkan wọ́n ti ya nǹkan mọ́ Jésù wọn lọ́wọ́ wọ́n ya àwòrán Jésù rọ́ oríṣiríṣi ibi tí Jésù wọn ti ń jẹ oúnjẹ alẹ́ Olúwa wọ́n yà láàrin àwọn disaipu rẹ̀ ibi tí ìyá Jésù ti ń rọ bíi Jésù níbùjẹ ẹran wọ́n yà tí ó bá gá sí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe operation fún obìnrin tó fẹ́ bímọ èmi ò lérò pé wọ́n máa ka bí ọmọ èmi ò lérò pé wọ́n máa ka á lẹ́wọ̀. ọ̀dọ̀ àwọn christian mo kọ́kọ́ ti rí i pé kí photographer kó tẹ̀lé obìnrin lọ sí labour room. drama pọ̀ nínú christianity. No nígbà tí àwọn amòye mẹ́ta àárọ̀ wọ́n tún ń bọ̀ tí wọ́n fẹ́ fún Jésù wọn ní ẹ̀bùn wọ́n tún yà wọ́n àwọn kámẹ́rámọ́n ah tíátà ti bẹ̀rẹ̀ tipẹ́ o ṣe mọ̀ pé tíátà ẹ kàn máa rí ẹ ti ń dramatize ni ẹ ní rẹ ti ń yà wọ́n àbí ẹ kàn máa rí i pé ẹ sáà ń wo àwọn tí wọ́n ń pàfọ́ọ̀mù action ni. ṣùgbọ́n ta ní yà wọ́n gangan gan ẹ̀ ní rí tí bá ń wa mọ́tò lọ ẹ máa rí pé ń wa mọ́tò lọ ẹ̀ sì ní rẹ́ni tí ń yà á inú bíbélì ni wọ́n ti kọ́ ẹ̀kọ́ tí bíbélì kọ́ ayé nù torí pé àwọn àmọ̀ye mẹ́ta tí wọ́n yàwòrán wọn àrà àwọn tó yà nígbà tí Màríà fẹ́ bí Jésù síbùjẹ ẹran ààrẹ ni tó yà á. kódà wọn ò dákọ photographer rẹ̀ àwọn tíátà tó máa ń sòótọ́ tó máa parí fíìmù wọn tán wọ́n tó kọ ipa tí ó ń kálukú kó cameraman wọ́n kọkọ ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó jọyìn rẹ̀ tó hẹ̀díìtì ẹ̀ wọ́n kọkọ rẹ̀ bẹ́ẹ̀ ẹni tó fi sáǹdì sí wọ́n kọkọ rẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tàwọn bíbélì ò rí bẹ́ẹ̀ àmẹ́ni tó yàwòrán Jésù àmẹni tó ya àwòrán ìgbà tí yẹ fẹ́ rọbí àmẹni tó ya àwòrán àwọn àwọn amòye mẹ́ta tó wá fún lẹ́bùn àmọ́kọ photographer ẹ̀ àbòsí ti dáyé tipẹ́. àwọn nǹkan wọ̀nyí àwọn àwòrán wọ̀nyí àwọn ni Maria rí Umu Salama rí nínú ṣọ́ọ̀ṣì tẹ́ ń pè ní mọ́ríyà wọ́n bá sọ fánàbí pé à mọ̀mọ́ rí èèmọ̀ lásìkò tá a fi sá lọ sí Abacha lásìkò ìjírà àkọ́kọ́ ṣe mọ̀ pé ìjírà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe Ethiopia ni wọ́n sá lọ àbí hmm. ìlú yẹn sì jẹ́ ìlú ṣọ́ọ̀ṣì ìlú àwọn Christian ìlú àwọn Catholic bó tilẹ̀ gà sí pé nígbẹ̀yìngbẹ̀yìn ọba ìlú yẹn ọ padà gba Islam ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n rí lọ́hùn nígbà tí wọ́n padà dọ́dọ́ ànábì wọ́n sọ ọ̀kan bẹ̀ lélẹ́yìí. ànábì wa sọ fún pé ùláyíká kọ́ọ̀mùn sóòrò àwọn èèyàn tẹ́ ẹ lọ bá yẹn èèyàn kan ni wọ́n ìdámátàfíhìm àlẹ́ abúdú asọ́ọ̀lì ìgbàkigbà tí. ẹrú rere kan tó bá kú nínú wọn awìrọ́júlù sọ́ọ̀lì tàbí nígbà tí ènìyàn rere kan tọba bá kú nínú wọn bánà wàhálà kọ́bìrìhì masjidan wọ́n máa kọ́ ilé ìsìn wọ́n máa kọ́ ilé ìsìn kan sí orí sàárè rẹ tàbí sí ẹ̀gbẹ́ sàárè wọn. wàsọ́wárù fi tìlìkàṣùwà wọ́n wàá ya àwọn àwòrán wọ̀nyẹn sínú léèsì yẹn ùláyíká ṣìráàrù lẹ́kọ́lẹ́kẹ́ ìndà lọ. àwọn wọ̀nyẹn ní ẹ̀dá burúkú ọlọ́run má ṣe wá ní ẹ̀dá burúkú o kí Allah pe àwọn kìrìsìtẹ́nì lẹ́dàá burúkú kójíṣẹ́ ẹ pè wọ́n lẹ́dàá burúkú ohun tó ni nínú sọ́tún lè bá yí náà ọlọ́run ní iná lẹ́sìn náà káfàrú mínà alílì kìtàbì wálé mọ́ṣúrìkì náà fínà rìjà hánámà kọ́ọ̀lìdì náà fíyà ọ̀làhíkà òun ṣàrùlì bàríyà bàríyà náà ní kọ́líkù bàríyà náà ní kọ́líkù ẹ̀dá níjẹ́ kọ́líkù ẹ̀dá níjẹ́ bàríyà ọlọ́run ní àwọn wọ̀nyẹn ní ẹ̀dá o.